you Everybody. torí àwọn ọmọ bá ti bẹ̀rẹ̀ kó tó di bàtà. ẹ mọ̀ pé bẹ̀rẹ̀ ẹ ọ tẹ̀ bẹ̀rẹ̀ ṣe wà lórí ọ̀rọ̀ ẹ ṣe ẹ ṣe àdúrà ti àlè ṣe ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ olóṣèlú yẹn wò jẹ́ káwọn bàbá wa láṣẹ lọ́wọ́ wọn àwọn bàbá wa tó ìjọba wa tó sọ̀rọ̀ tó ń dẹ́rù bà Leonard.